aid. ọjọ́ jumat àti ọjọ́ sátọ̀dé ànábì ni a máa gbàwẹ̀ ní ọjọ́ yẹn pé ọba wa gbàwẹ̀ lọ́jọ́ jimá ajásí pé ní yóò ti gbàjọ thursday ẹ̀gbọ́n yìí àbíkọ́ gbàjọ friday and saturday tọ́ba ti gbà tí ọ̀dà àgbà ó ti ó jẹ́ pé kò sàbúrú mbẹ́ àbí tọ́ba já sí pé ní àwẹ̀ míì náà bá ṣẹlẹ̀ tó bọ́ síjọ́ yẹn bí àwọn ọjọ́ àràpá ní sí bọ́ sọ́jọ́ yẹn kò sí tó burú ká gbà torí pé àwẹ̀ kan lọ́ bọ́ sí ìgbà yẹn àmọ́ gbélẹ̀ ni pé ká má gbà pàápàá jùlọ ká má dá wọn gbà ó ti yé ọlọ́ọ̀tà ara rẹ̀. ẹjọ ṣe. ẹyin ọmọbìnrin tó wà lókè tẹ ẹrù ọjọ bẹ o. ṣé ibi ọmọ wọn tí èsì bàlágà lóbi ọdún méje mẹjọ wá ibo ti há quran tó mọ nípa islam gan ṣé lè lù ìdí irun lẹyìn ẹgbẹ àgbàlagbà míì wà ń bẹ náà tó náà nímọ ọ̀dọ̀ wọn yìí mọ kí wó áfíìsì ni o ti há quran ṣe gbogbo ẹ̀ ṣé lè lù ìdí irun báwọn àgbàlagbà rẹ̀ tí bàlágà. bẹ́ẹ̀ ni lè lù ìdí lópin ìgbà tó bá já sí pé ní ọmọ àwọn òfin tó de irun ntọ́ba jẹ́ èyí tí kọ́ba jẹ́ níwọ̀nba agbára rẹ̀ tí irun bá bàjẹ́ yọ̀bọ̀ kó ti bàjẹ́ so ó sì mọ àwọn májẹ̀mú tó de irun tó bá ti wọ́n kó wọn máa mójútó tó sì máa ń pa àwọn kan bẹ́ẹ̀ kò sí tó burú láì jẹ́ kí ọmọ tí ó ti bàlágà kó lè dèrò ọ̀ràn yẹn fún wa. a rí àwọn sàhábà èyí tó ṣe pé òun náà jọ ọmọ ọdún méje sí mẹ́fà lọ mẹ́fà sí méje ọ wà nínú sahih buhari pé arákùnrin yìí lóun nìkan lòun mọ kùránì jù ní ọjọ́ náà lọ́hùn àti bàbá àwọn àti àwọn tí wọ́n jẹ́ aráàlú àwọn òun lòun ṣe kínni òun lòun lídìí wọn ní ìran sọ̀tọ́ nídìí eléyìí tó burú kí irú ọmọ bí ó lídìí wa kọ̀ọ̀kan ní jẹ́ pọ́nrán yẹn ní fóun àwa ní ọjọ́ ọ̀rọ̀ yẹn fún àmọ́ òun náà gbalada tó ṣe o ọlọ́ ta ara. ẹ̀ka sars mi fẹ́ bẹ̀rẹ̀ irú ọ̀rọ̀ jimọ̀ ti ẹ̀sán lẹ́kọ̀ọ́ pẹ̀lú àràbá ọjọ́ jimọ̀ a ṣe wúdúrà ọjọ́ àràbá náà máa ṣe wúdúrà tí wọ́n á gbé kan lẹ́kọ̀ọ́ kan ní. ọjọ́ jimọ̀ àṣekútúbà ọjọ́ àràbá náà. Ah, mi ò lè sọ̀rọ̀ ní orí ẹ̀ torí pé mi ti lọ hajj àwọn nǹkan tí yẹn sì kà lérí ọ̀rọ̀ hajj nǹkan mi lè ti sá lọ ẹ̀ so torí ìdí yẹn a lè lè sọ̀rọ̀ púpọ̀ ní orí rẹ̀ so ntẹ́yìn bá sábà máa ń lò ní sábà máa ń ti kíni ní máa ń dún àbẹ̀tí sí rí dáadáa torí ìdí yẹn. si wọn fi kútúbà kan lẹ́kùn kan ni àmì èyí tí ọ̀hún náà ni kó súnmọ́ kọ́dà kó wọn ní kírun jimá èyí tí sáré rántí nìyẹn wọn ní kírun jimá torí pé tí wọ́n sábà máa ń ṣe ni pé kírun méjì lásìkò yẹn mi mi gbé wọ́n pa irun eh, zuri àti asiri wọ́n ti kíni nígbà yẹn ni fi kírun wọn ìyẹn wọ́n sì tún kí so ìtọ́ wọn nípa àwọn oníkírun jimá àwọn tí wọ́n bẹ ní àràfà ìtọ́ wọn jùlọ tí mo rántí ní wọn bá díẹ̀ báyìí wọn la ọ̀tá ara ara náà. sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ṣé eh, ọwọ́ ọ̀tún ni ó dáa ká máa wá agbósìn tàbí ọwọ́ òsì. ṣé ọwọ́ ọ̀tún ni ká máa wá wọ agbósìn tàbí ọwọ́ òsì wọ́n ní sọ́wọ́ tún ní ọ̀dà ká máa fago sí ni àbí ọwọ́ òsì ọwọ́ ọ̀tún lọ́dà àmọ́ tó bá fi sọ́wọ́ òsì náà ọ̀dẹ́sẹ̀ nítorí pé kìí ṣe ìjọsìn àmọ́ tó bá láníyàn pé òjíṣẹ́ ọlọ́run ọba ìmọ̀ agbọ́lápọ̀ ọwọ́ ọ̀tún ọmọ gba ládá lórí àníyàn rẹ tó fífi sí ọwọ́ ọ̀tún yẹn ní ìbámu sí ọ̀rọ̀ ya wa aisha tó sọ pé ojúṣe ọlọ́run ọba káàní ìrùjíbù àtàyàmú fi tààrọ̀ jùlìhí wọ́tọ̀tọ̀ oríhí olóyún sí ọlọ́run ọba ìmáa ṣe nǹkan pẹ̀lú ọ̀tún látọ̀tún a máa ṣe ní èèmọ̀ púpọ̀ a sì máa gbọ́lá fún nǹkan náà ọwọ́ amẹ́ńsàn díẹ̀ nínú àwọn nǹkan tánà bí máa ń ṣe olùdáná gba fẹ́ yarun ọwọ́ ọ̀tún ni máa fi ń yarun ọwọ́ ọ̀tún ni wọ́n ti kíni ni máa fi ń yarun tó bá dẹ̀ fẹ́ ṣèmọ́ra kan náà ọwọ́ ọ̀tún ni máa ń lo yàtọ̀ sí pé ní tó fẹ́ yàgbẹ́ tó fẹ́ tábà o ẹ̀gbọ́ alẹ́gbẹ́mọ́sí kí ni wọ́n tọ́ yàgbọ́tọ̀ fẹ́ tábà owó sì lè yẹn máa ń ló ń bẹ̀ yẹn o kọ́ máa ní mara nìyí o ìmara náà ni àmọ́mara yẹ ẹ̀gbin lọ́fẹ́lọ́fẹ́ ọwọ́ kan owó sì lè yẹn kọ́dà èèyàn kì í fi owó sì gba owó tún gba àṣàkàrí yẹn mu nígbà téèyàn bá ń tọ̀ ìsìláàmù ọ̀fẹ́ ká tó wá sọ pé wọ́n fi owó ọ̀dún ọ̀wà fi tábà so kò kò bá a mu tó táwọn náà bá so a lọ ọwọ́ ọ̀tún àwọn àbá kan ní pé ọwọ́ òsì là á lò wọ́n nídìí ni pé ẹ̀gbin na ni níta fẹ́ gbé dànù ẹgbẹ́ ìwà yìí wọ́n lẹ́gbin náà ni a fẹ́ gbé dànù òrìkì agbọ́ àgbọ̀yé tí mo sọ yìí torí ẹni pé tó bá pé torí abisọ́wọ́ tó ni pé wọ́n ní ànábì máa ń láìkẹ́ ọwọ́ tó ń gbogbo nǹkan wọ́n gbọ́n rárá lórí àníyàn yìí àmọ́ pìlẹ̀ ni pé bí wọ́n bá rí owó kí aago rẹ bọ̀ ó ti yé nísì kò sẹ́ni tí ó mú ọ sí àmọ́ níyàn yẹn bá dáa nítorí bá ànábì máa ń se nǹkan yìí tó bá fi sọ́wọ́ tó ọ̀dà púpọ̀ náà sì máa fi sọ́wọ́ torí pé ó pé àwọn ọmọ àwọn ọmọ ó máa ń mọ ẹ àwọn ọmọ orí pé ọwọ́ sì lè máa fi sí ó dẹ̀ máa ọmọ bí ń dẹ́ máa torí ẹ̀ lòun náà yìí sọ́wọ́ sí wọn náà wọn bá dá níyàn tó ní o so wọn lọ ọ̀tà àdá àdá. dáhùn sáà nípa ìbéèrè tí wọ́n béèrè lẹ́ẹ̀kan nípa pé tí màá bá ṣe tó bá tán tó bá tó bá tí òun ẹ̀ bá já ẹ sọ táwọn ẹ̀ bá já ẹ nígbà tó bá ṣe kútúbà tán náà kó tó di mọ́ gbóòórùn dúró tẹ̀wé wa sọ pé ní ìmáàmù yẹn máa lọ ṣe àgbàlá tó bá yẹ pé ní àwọn àbùkù tán bá lè ní sùúrù ṣé tá bá lè ní sùúrù ni àbí wọn máa ní sùúrù kí ìmáàmù yẹn lè sàrọ̀lá. tọ́ba lè ní sùúrù tí mo wí mo ti yí padà pé tí màámu bá ní kí wọ́n ní sùúrù ojú ẹsẹ̀ náà mo ti máa ń bá ní kírun lọ wá sí ní pé kẹ́lómi ọmọ kírun lọ yóò máa kírun lọ ojú ẹsẹ̀ mo yí padà ɔti ama mu kɔ ne kɔ ansɛ fún ma ma mu ne segin o ne kɔ asɛ fún wa so ɔlɔ ta ara. yàtọ̀ sí ìfi agosọ àti òrùka yẹ islam ti fa ìkàlẹ̀ fún nǹkan mi tàbí lè fi sí ọ̀rọ̀ wọ gẹ́gẹ́ bí rọ́bà tí wọ́n máa ń wọ̀ sọ́wọ́ ní àti yìí. Thank you. tẹ́gbẹ́ yín bèrè lọ kò sí aago àti bẹ́ẹ̀ òkà yẹ islam pa ẹ̀ka lè fún nǹkan mi gẹ́gẹ́ bí rọ́bà àti báńkì tí àwọn ìmọ̀ wọ̀ sọ ẹnẹ ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tá a bá kírun yìí sùtì mọ́ wa kírun tán tó ń ṣe kùsùpà lọ́wọ́ ǹjẹ́ àtẹ̀lé ìdí kankan tó lè gbé wa kúrò pé má gbọ́ kùsùpà yẹn tán bí alátara àwọn ọ̀rọ̀ tí ìmọ̀ mọ̀ sọ ni àbí àkànwó pé ojú kan mi mo tẹ̀lé máa lọ lé mo jẹ́ tí mo fẹ́ ṣe lé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́kẹta ni pé ìyẹ́ eh, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sìn èmi àfa ẹ̀sìn ẹ̀gbọ́n àtàbúrò ni wa àfa yìí ọtí níyàwó mìíràn níyàwó àfa ìwà bímọ ẹjọ́ monday èmi bímọ ẹjọ́ wednesday yóò tẹ̀lé ká ṣàkíkọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwa wò pé ah, owó la fẹ́ ná yìí o ǹjẹ́ àwọn méjì lè pa àkóso ọjọ́ kan náà ká ṣe gbogbo ẹ̀ àbá àlè lọ́gbọ́n sí kẹ́nìkan pa ẹran àkíkọ̀ tiẹ̀ wá gbé sínú fíríjì wá di ìjọ tẹni kejì wá owó ẹ jáde mo ní jẹ ìgbàláyé wà. ọpẹ ẹran àti kọọtì ẹkọ tẹ. mo tún béèrè lẹ́ẹ̀kejì mi o mo tún kọ́ béèrè jẹ́nẹ́rálì ǹjẹ́ wọ́n rò pé bí wọ́n tún lè dọ́gbọ́n sí i bí wọ́n sìn níjọ wẹ́nẹ̀ẹ̀dẹ̀ ilé ìpàdé wá kẹrin àkíkọ̀ ẹ̀fọ́ sínú inú fíríjì pàtó wá níjọ tẹni kejì ó wá kó jáde tó ra àwọn lè fi ṣàwọn yẹn láwọn àti lálejò kí ni islam sọ ní orí ilé ìfọ. àkọ́kọ́ lórí ẹni tí wọ́n fẹ́ fi rọ́bà sọ́wọ́ àwọn àjọ máa ń kọ orúkọ oríṣiríṣi sí yẹn wọ́n ní sáà nípa àwọn yẹn náà sọ́wọ́ káfí sọ́wọ́ tún ìmọ̀ fi wá àwọn nǹkan báyẹn sọ́wọ́ ìtọ́sọ́dà burú ni pé àmọ́ mẹ́ni rè kan rí ikú dúró àwọn nǹkan báyẹn sọ́wọ́ ju àwọn. kọ̀ọ̀kan dá ti yàtara wọn ẹ gbọ́ àwọn kọ̀ọ̀kan tó ni dá ti yàtara wọn àwọn anisọ́ra máa fi sọ́wọ́ torí ẹ̀kẹ́ jọ á ní àtọwọ́ tó lọ fi sí ni o àtọwọ́ sì lọ fi sí ni o lábẹ́ ìpáwọn wo ni a fi ń kò ní sinú àṣà wa ká fi rọ́bà sọ ni ó kọ àwọn bí àwọn tíìmù àwọn chelsea àwọn man u gbogbo wọn àwọn aspa oríṣiríṣi so àwọn dámọ̀ yà síbẹ̀ nù pàtó wá yá tó wá di wọ́n ti pé ní ẹ̀ àwọn yẹn ti gba wèrè ẹ̀ wọ́n á di pé wọ́n yá nǹkan mìíràn sí lóríṣiríṣi so kò dá kí èèyàn fi sọ́wọ́ torí pé má tàṣàbà àbí kàwómi gbogbo ẹni tó bá kọ́ sí àwọn ẹ̀jẹ̀ sọ ọ̀gẹ̀ ọ̀kan òun náà ti di ara wọn torí èdè yìí má fi rọ́bà sọ́wọ́ tó wáyé pé náà sàwọn ọlọ́ba wà tí ẹni ń sẹ̀ sọ àgbọ̀ ìyún àmọ́ kò sí náà sàwa ẹgbọ́ yìí báyìí kò sínú kí ni kò sínú àṣà wa pé ẹ̀sọ́ ni sòyìn báyìí dẹ́ ọ̀rọ̀ kéèyàn fi báńgòsì sọ́wọ́ àbẹ́gbà oríṣiríṣi àwọn ọ̀dọ́ fi sọ́wọ́ yẹn ní sùn obìnrin la mọ̀ pé máa fi yẹn sọ̀sọ́ tóbìnrin bá lè yẹn sọ̀sọ̀ tó bá rí pé mi níyọwọ́ kan ọwọ́ méjì náà tiẹ̀ máa ń lò yẹn lọ́wọ́ kan ọwọ́ méjì lóbìnrin máa ń lò àwọn fi sọ̀sọ́ torí ọwọ́ méjì náà yọba lọ́wọ́ kankan yóò ní túmọ̀ mí yóò ní túmọ̀ mí tó bá lọ́wọ́ kan torí ẹ̀yin oníríkà ìṣẹ̀bí ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ sí kan tẹ́bá ayẹ̀ lẹ́yìn obìnrin tí máa ń fi báńgísì sọ́wọ́ ọkùnrin àgbọ̀dọ̀ rí ní ọwọ́ rẹ̀ fọ́nà àgbọ̀dọ̀ rí ọwọ́ méjì torí kó ti ju àwọn obìnrin nìyẹn òjísé ọlọ́run sì ní ọ̀sá ibi lé gbogbo àwọn tẹ́bá fi ṣe jọ obìnrin nú àwọn ọkùnrin òní láàánú lọ́wọ́. المتشبهات من الرجال والمتشبهين من النساء àwọn tí wọ́n ń fi ìsí jọ obìnrin nínú àwọn ọkùnrin ibi dandan ọlọ́ọ̀kan máa bá wọn. bákan náà àwọn tí wọ́n ń fi ìsí jọ ọkùnrin nínú àwọn obìnrin ibi dandan ọlọ́ọ̀kan máa bá wọn. wọ́n tó ń lu tí ọ̀kẹ́ran àsámẹ́gun tó bá dà ọ̀la àlìkè àmà. ìwọ́n tó ń dirí àti wọ́n tó ń bá dì tó ń dirí fún ọkùnrin ni o wọn lọ sí guy ó sì àti ránù làwọn èèyàn sọ di ọ̀làjú ẹni tó yẹ kó wọn máa wò káyọ̀ máa wò kó wọn máa sọkọ́ kó máa wò bí wèrè òun ló tún ara àwọn èèyàn yóò máa wò wọn bí kíni wọn rẹ tó fi rògbòlẹ́yìn tó máa wò pé àìwọ́ ah, tó lé lẹ́yìn wọn rẹ tó kò tó lè lé lẹ́yìn ọ̀yẹ̀ káwọn èèyàn ó pé pọ̀ ọkùnrin tó ṣe bí obìnrin ọ̀la àwọn èèyàn ní pé bò wọ́n tún wọn bá tó dá àmà nìyẹn ẹni tó ti dèèyàn méjì lẹ́ẹ̀kan náà bí ṣe ń jọkùnrin náà ní jẹ́ kí ni oníyẹ̀yẹ́ ọ̀sọ̀rọ̀ rẹ̀ dùn lẹ́ irú ẹni yẹn làwọn yẹn tún wá pàtàkì rẹ̀ ẹ̀ tún wá rọ́mọbìnrin mi náà ó ń sọ ẹ̀ lọ́kùnrin ẹ̀ tí ì rí ìwọ náà. tó bá gẹrun báyìí wàá rí ọkùnrin irun ọkùnrin ni yóò máa wọ ṣòkòtò yẹn ọlọ́kọ̀ọ́sọ wa mẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ láti lásìkò káwọn ológun jẹ́ ọkùnrin wọ ti gba nígbà torí aburú ni o kọ́nà kọ́sọ́ wa ń bẹ̀ o káyà sọ́ra fún ìbéèrè kejì náà lọ́jọ́ ọdún ọdún ilé àbọ̀dún ààwẹ̀ wọ́n ní sẹ́kú túbà rẹ̀ sí dandan ní kádùú gbọ́ kìí sí dandan kútùbà àjímọ̀ lọ́jọ́ dandan àmọ́ kútùbà ọdún iléyà kìí sí dandan káàdì kínní kádùú gbọ́ àmọ́ tá a bá dùn gbọ́ lọ́ dáa jù lọ súnmọ́ ni ẹni tó bímọ ẹ̀kọ́ àtàkùrò wọn bí sọ́jọ́ kẹta síra wọn àwọn ni ẹja mọ ọmọ ẹja lọ lára kí àwọn bá náwó pọ̀ ìranù ni wọ́n ń se yẹn kò sẹ́ni tọ́ran níṣẹ́ ebi kò kèrò ìtọ́nà wọn bá ràn ní kọ́ pẹ̀rẹ̀ sísun náà lọ́wọ́ bá ràn kọ́ran ilé kókó wọn ṣe kí ni kọ́ pẹ̀rọ. wọ́n á yẹ kó torí èrò tó fẹ́ pè òun ló jẹ́ oyè kú lọ́jọ́ méje lóbi sọ́ di. ọjọ́ kẹẹ̀ẹ́dógún aláìdáníọ́ ìwà tó wù ọ̀dà ọ̀wù ọmọlúàbí òfìsúnà anábì lẹ̀ ọlọ́dúnṣúnà eléyìí ń ọlọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ agbọ̀rọ̀ jìnnà sí ẹni tí ọba lówó òun ọ̀sọ́ di ọjọ́ míì owó tó fi pasún ní gangan ẹran yẹn gangan kò ní yóò àsọ̀rọ̀ ọjọ́ torí ìjẹkújẹ bá mọ́tẹ́tẹ́tẹ́ mi bá jẹ́tọ́ yẹn yóò máa lọ yàgbẹ́ ni torí ẹ̀ máa dé òde rẹ ni wọ́n lọ tán fi ń yàgbẹ́ ọdún wa torí ẹ̀ ọdún pa súnà lára ọba lábẹ́ yẹn wọ́n tún bẹ̀rẹ̀ pé ṣé ẹ tí ẹ̀gbọ́n bá wá pàdé kọjá lọ́yọ́ lọ́yọ́ kọ́ pa àmọ́ òpin ẹran yẹn àwọn ò ní wulẹ̀ tí ì jẹ́ yọ́dà kúrò ọba pàtẹ́ níjọ́ kẹrin àbíjọ́ kẹta tó bá kérò kẹrin rẹ lè bá àtó jẹ ikú ẹran tèmi jáde nígbà yẹn kó ti tó burúkú ti pẹ́ lọ́rọ́ ṣe kíni lọ́rọ́ nídìí pààyàn lọ́jọ́ tá a nídìí rẹ̀ tá a ní ọpá tó bá wọ̀ ọ́ kọ́ wọ́n jẹ tó bá wọ̀ ọ́ kọ́ yẹ ó wò fọ́rùn yẹn ó wọ̀ wọ́n fọ́rùn yẹn oníwà tí àwọn ẹ̀rọ ẹ̀jọ̀ jẹ ẹ̀sìn ojà àìtáyà pẹ́ náà ni ọlọ́kọ̀ sọ wa mẹ́ẹ̀ torí ẹ̀ àwọn ní òtítọ́ tọ́jú ọ̀fẹ́ lọ lára ó lè lọ́rọ́ àná kò sí pírọ́lẹ́mù rárá tó bá so ìyẹn ò tí ì burú so wọ́lọ́ tààlà àlà. ìyá tún rí ọ̀rọ̀ mi bóyá lọ́la wà fà bóyá ìjọ kẹta àtijọ́ karùn-ún lẹ́nu kan sọ̀rọ̀ ẹni jọ́ kẹfọ́ fún balaba lè gbọ́ so ó ń sọ wọn ò wé jẹ́ àtúndé àwọn èèyàn kan tí wọ́n lè sí irú ọ̀rọ̀ sọ̀rọ̀ ọjọ́ kejìlá rẹ̀ bí sọ ó ti yé àwọn àpá mi sọ tọ́jú ọmọ bẹ́ẹ̀ àmọ́ kò sí ẹ̀rí fún kò sí kíni kò sí ẹ̀rí fún ọjọ́ méje ni ànábì sọ èyí tí wọ́n tún lè fi tó lè wọlé ni pé tí ọba ní owó lọ́jọ́ kejì só lè pa lọ́jọ́ mi tó bá rówó ìyẹn tó wọlé torí pé kò lágbára lọ́jọ́ ọ̀kọ́ yẹn so àmọ́ kò sẹ́ẹ̀rí fún yẹn wọ́n là ọ̀tá àlà lẹ́yìn bá ní àbúrò ìlú ọkùnrin àti obìnrin ẹgbẹ́ ẹ máa ń sọ ọmọ wọn sí wọn dà máa bí èèyàn ní kí wọ́n borí. wọ́n borí. ẹ wọ́n ń ṣojú lẹ̀ ọkùnrin èèyàn ní kí wọ́n máa ṣe ìbáàdì wọ́n á ṣe ìbáàdì. ṣé òjì téèyàn bá rí wọn níjọ́ kan téèyàn ní sọ ọmọ tẹ̀wọ́ kí wọ́n fún kéèyàn yan jẹ báyẹn pé. sẹ́yìn ò lẹ́gẹ̀ẹ́. kéèyàn ṣe ṣé pé ìyàn jẹ bí wọ́n ti ná pé ṣé báyìí ò ṣe ẹ̀yẹ́ ń bá wí ni pẹ̀lú kó wọ́n ṣe ní ọ̀dà kò sí ẹ̀yọ kan nígbà tí wọ́n náà débi làtọ́ máa ń pọ́n lẹ́kọ̀ọ́ so àwọn ògbé tó àtọ́ ṣe ní ọ̀dà tọ́lẹ̀ tí wọ́n kọ́ ọmọ tó ṣe so kò sí ẹ̀yọ kan náà. ìbéèrè tèmi bàbá rẹ ẹ̀rù kí ni ìdájọ́ ẹni tí obìnrin tó ń fi àti ọkùnrin tó jẹ́ mùsùlùmí tó ń lo ẹ̀jẹ̀ kí ni ìdájọ́ ẹ̀mí ẹ̀. obìnrin tí ń lu mú tọ́wọ́ yẹn pé láwùjọ wọn àwọn obìnrin máa ń lu mú láti fi sẹ̀sọ́ kò sí tó burú bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lu mú láti fi sẹ̀sọ́ àmọ́ kò gbọ́dọ̀ gbé ta láàrin wọn àtọkọ rẹ̀ àtàwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n máa rí imú rẹ̀ yẹn kọ́ wọ́n jẹ́ pé yọ wá síjú lẹ̀ yọ wá nu gbọ̀ngàn yọ máa ń káàkiri àdúgbò ìranù nìyẹn ó ti kọ̀dà àwọn àtàwọn tí wọ́n mékọ̀pù jáde àdúgbò káàkiri ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n yọ ọmọ gbà ọkùnrin tí sì ń lu tí a ti sọ yíwọ̀n lẹ́ẹ̀kan ní kọ́sì obìnrin nu bíbí ọlọ́run ti sẹ́bi lé ọlọ́run sẹ́bi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wa. ìbéèrè mi ni pé inú àlàyé tí ẹ ṣe náà àwọn àdéhùn rẹ̀ kà mọ́ nípa tí a bá kírun ní ọjọ́ jímọ̀ wọ́n fẹ́ ṣe náà fúlàní yẹn ẹ ṣe àwọn àlàyé kan nípa pé kákíráka mẹ́rin látọ̀ sálámà àlàyé òye ǹgbọ́ pé tábà kíráka mẹ́rin la máa tó sálámà bẹ́ẹ̀ sísọ yà àríyàn. ẹ kátó tábà kọ́ dé jímọ̀. ẹ ní pé náà tábà kí jímọ̀ tán pé ànábìnrin alẹ́ kí náà bílà ẹ tábà kí náà bílà lẹ́yìn jímọ̀ bóyá lórí ẹlẹ́kẹ̀ẹ́ la máa sálámà àárín yẹn òye mi tó. lẹ́yìn juma alẹ̀ fila náfìlà àfọ́kẹ́sẹ̀ náfìlà jimá o náfìlà dáná bí kan gbèkalẹ̀ fún wa. so anabi náà kíra ka mẹ́rin taba kí jimá tán kánú láti láti fẹ́ kí kánilé láti fẹ́ kí kákí méjì ẹ̀dọ́ afẹ́ kí mẹ́rin ló mọ́sálásí bóyá ni ó ṣe kí àwọn kan gbà pé kó kí mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ lẹ́ẹ̀kan náà ẹlẹ́ẹ̀kẹrin ni kó tó ṣe kíni kó tó ṣe àtáyà kó tó sálámà àwọn kan rí òkè ní méjì méjì ni àwọn tó ní méjì méjì yẹn àwọn ni wọ́n rí ẹ̀rí dì mú wọ́n lọ ta ara àdá. sóyè. àṣàwọ̀ ìbéèrè mi ni wípé bí tí mo ṣe gé jimá jimá àti ní yọ friday. So, Afa tó ṣe kútbà yẹn so bẹ́ẹ̀ bí ti bẹ́ẹ̀ àtijọ́ ní àníṣá so sílẹ̀ kan ló fi ṣe kútbà tó gbẹ ó ní àlùfáàsù ànàjà oníṣẹ́ òtìjà ní ló ṣe bẹ́ẹ̀ tí mo wá fẹ́ bẹ́ẹ̀ pé ó kànú sílà yẹn ó ní pé ṣé òtìjà ní sọ wípé gbogbo ọmọ èdè nìyàn wọ́n kọ orúkọ rẹ̀ sínú bóyá ẹni eré ni àbẹ́ni bú ló máa jẹ́ pé ibi méjèèjì ni wọ́n kọ orúkọ oníkálukú sí so so iṣẹ́ tó bá máa ṣe ló máa máa tẹ̀tà mí bẹ́ẹ̀ pé ṣé báyìí ló ṣe eré ẹlẹ́kejì bẹ́ẹ̀ pé ṣé a lè dìgbò àwọn tá a jẹ́ muslim ṣe a lè tẹ̀ ká gbé ká dìgbò. àtìrà ah, àlùfọ́sù wà nàìjà ìkànnà àtìrà burúkú ni téèyàn gbọ́dọ̀ máa kà ẹ gbọ́dọ̀ jẹ̀nà sí pátipàti pọ́mẹ́ dáadáa àmọ́ ìtọ́sọ lọ́rọ̀ yẹn ẹ̀rí wà kù ó ti yẹ pé kálukú ló ló di ọ nínú náà sì ló kọ nínú àlìjánná ntọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ wà pé ọlọ́run ọ̀pọ̀ ọkọ rẹ̀ nínú ná yọ parẹ́ yanyan ntọ́jọ́ mọ́ wà bọ́ sáàdìsì yẹn lálàáfíà bí ó lálàáfíà mi lè sọ̀rọ̀ ní orí ẹ̀ sọ́dọ̀ yóò ráì kìí ṣe tìjà ní lọ́sọ̀dọ̀ àti sáàdìsì bá ti lálàáfíà ayé pàǹdàbí lóṣù ànábì lọ́sọ̀ọ́ so àmà lè sọ pé yóò lálàáfíà kò lálàáfíà lábẹ́ lẹ́yìn ìwádìí lábẹ́ bẹ̀rẹ̀ sà ṣé irú ìmọ̀ọ́n báyẹn nígbà tó jásí pé irú bẹ̀rẹ̀ bí ẹ́stéètì ni irú ibi téèyàn máa ti kírun ó tún jìnnà èèyàn mọ ibi téèyàn ti lè kírun bẹ́ẹ̀ bí ẹ̀yìn lọ ṣiṣẹ́ ń bẹ̀ èèyàn ṣiṣẹ́ ń bẹ̀ lápòjúwe irú àwọn irú àfa bẹ́ẹ̀ ló wá wà bẹ́ẹ̀ ìmáàmù yẹn ó ṣe débi pé èèyàn kan fún mọ́tò bóyá kírísítẹ̀n fún mọ́tò ó wá ń ṣàdúrà fún kírísítẹ́nì yẹn nínú mọ́sìkì ṣé ìwé ẹni yẹn báyẹn ṣé èèyàn lè máa kí ìwọ̀n lẹ́yìn rẹ̀. àrà ah, méjì ni tó bá yá sí pé ní. tó bá já sí pé ní ẹni yẹn ó ti jíndò nínú tọ̀ríkọ̀ tí ń se yẹn dáadáa tó sì mọ tí ń nínú rẹ̀ ẹ̀jìnà sí ẹ má fi ròyìn sófò. èèyàn pẹ̀lú ìrírí o àmọ́ ẹ̀jìnà sí wáfíì ní ìdókò torí a pẹ̀lú ìrírí àbáláwá tó sàlàyé fún ta lè rí pé ó wá takú lórí àwọn ìgbàgbọ́ burúkú ọmọ náà ni pé tẹ́ ẹ̀ bá lọ́la yìí sẹ́kù ẹ má wulẹ̀ fi ròyìn sófò ẹ̀jìnà sí i. àwọn ni kìrìtì ti ni o lè mọ àmọ́ ń pa rẹ̀ o sì torí ẹ a lè máa kírun dìgbà tá a bẹ̀rẹ̀ ní tó tún dáa jù lọ fọlọ́gà gbọ́ yé ọlọ́ ta àlà àlà maaleykum salaam. àmọ́ wọ́n ní sáà lè tẹ̀ka àbá lè tẹ̀ka ni pé kò sí tọ́jọ́ wọn báyìí nínú ẹ̀sìn wa àbàwọn kọ̀ọ̀kan tọ́jọ́ bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ bọ́ wa tẹ̀kọ̀ ọ̀tẹ̀ka kálukú wà lórí individu ọ̀rọ̀ ara rẹ̀ bí wọ́n bá ṣe fi rí tó bá ṣe fi rí tó bá rí pé ìtọ́fẹ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ ní ọ̀sẹ̀ fẹ́sẹ̀ rẹ̀ lójú méjèèjì kejì fẹ́ràn ìbàjẹ́ lọ́wọ́ ni wàá lọ tẹ̀ka ó ti yé nísìnyí tọ́ba sì rí pé ìbàjẹ́ lọ fẹ́ ràn lọ́wọ́ yìí àwọn tó bá ṣe báyìí kan báyìí lọ fẹ́ ṣe ìbàjẹ́ lọ fẹ́ ràn lọ́wọ́ yìí oníṣẹ́gẹ́ni òní tẹ̀ka àmọ́ kò sí nǹkan yẹn nípìnlẹ̀ ẹ̀sìn wa kò sí tọ́jú nínú ẹ̀sìn wa orúkọ gbọ́yé wọ́n lọ́ọ́ ta àlà ẹ̀hẹ́ lọ́dọ̀ obìnrin. arábìnrin tí ó kú tó ṣaláìsí a sì mọ̀ pé ó yẹ ká tún eré rẹ̀ ká wá bá sọ́nà mẹ́ta lọ sẹ́yìn wọ́n ní ó wá ń ṣe attachment ó sì bọ̀ gbọ́nmalì sírun yẹn àgèdànù ni àbí àtù ẹgbàsẹ́ ni o ẹ máa tu ni o pàtẹ́ parí ẹ̀ nù so ẹ tu ni ẹ ní kírun rẹ dànù torí pé òun ti sàbúrò ẹ̀yin náà láwọn sàbúrò mu so ìdọ́rọ̀ kádàrà fún yín nù pé ẹ sì ẹ lẹ́gbàá lára lérí ẹ̀ ó bá sùkùn tẹ bá ń lóòótọ́ ìlànà lẹ́ ń tú dànù àbẹ ìlànà tẹ́lẹ̀ fi ṣe kí ni tẹ́lẹ̀ fi ṣe dáadáa nù torí ẹ ìṣẹ́tọ́lọ́ yẹn ọkùnrin níjọ́ ọ̀nù ẹ yà wá láti parí ọwọ́ àjẹwákàtí mẹ́ta ọ̀dà kí n máa ń pẹ́ dáadáa tó tó tó dára bíi bí a bí three hours five hours náà ní tọ́ ẹwà bẹ́ẹ̀ náà nù so ọlá tá a lára. àwọn ọlọ́run wọn kájú àní ti gbàṣẹ wọn lè kájú. ẹ ẹ wọn lè láwọn ọgbà ilẹ̀ tọ̀ fún ẹ̀yin ò ní o ẹ̀yin wọn àwẹ̀dé tọ́wọ́ ti láwọn fẹ́ kí o fúnra wọn nù ó ti yẹ ní sìn. ìyẹn oníkẹ́ kama sàwọn nǹkan mẹ́tọ̀ ẹ̀kẹ́ sí ẹ̀ sàwọn nǹkan mẹ́tọ̀ ẹ̀kẹ́ sí torí pé yẹn kéré ju pé àwọn àǹfààní mẹ́tọ̀ ẹ̀kẹ́ sí fún yẹn o ó ti yẹ tọ́ba láwọn kájú afọ ara wọn síra nù yìí kọ́ wọn á gé wọn. so kò yẹ ọ̀kan yín wọ́n là tà là rà náà. ṣé wọ tí bá sí bí sí tàbí bí kọ́dà agbábádọ́ ọ̀kan ẹlẹ́nu sí kọ́dà ká máa wọ̀ ọ́ àkọ́kọ́ ni pé kéèyàn dúró ọ̀kan ẹlẹ́mìí èèwọ̀ ni ká dúró ọ̀kan tó bá lẹ́mìí èèwọ̀ ni wọ́n tún wáyà sára sọ fún ọ ìwọ́n wá ń gbé káàkiri àdúgbò ọwọ́ ń ru ẹ̀sẹ̀ kiri ọmọ nígbà tó bá wọ tíṣẹ̀tì àwọn. bíórì wọn akọ tìrìtìrì síbẹ̀ tí wọn lọ bá wọn polo ni àbí wọn wọn àdúgbò bá a mú sọrọ kò dé wúlò àwọn ẹni tí wà rí rí kúrì wọ́tọ̀ kírun wọn bá yà sí ọmọ rẹ lóko yọmọ dààmú rẹ lórí ìrùkù níjọba náà torí yọmọ darí ẹmí rẹ ó ti yẹ nísì kọ́lá wa kí ó sọ wa ní ibẹ̀ wọn làwọn tá a dà rẹ. sàlámàlì ìbéèrè tó mi fẹ́ béèrè ni pé mùsùlùmí tó bá lọ fẹ́ christian gbà tó a ṣe máa rè tán ó wá dáadáa fi kàn bá tẹ̀sí christian padà fọ́ kó gbà ṣé ẹ̀ṣẹ̀ wá ń gbà lóko ẹ̀rọ ni tọ́ bẹ́ẹ̀ wọ́n. mo sọ pé mi ò. wọ́n ti bá tọ́ wí ọ̀hún ti béèrè síwájú pé ṣé ká fẹ́ kiri yó sọ́dọ̀ ìrìn àbí ó sì ń bẹ̀. Ah. ìwà ni wọ́n ti fi fáríyì làwọn wọn kiri sọ́sẹ̀ wọn àbí àbí ó sì bẹ̀. ìfẹ́ mi pé ọjọ́ tó bá ń ṣe gbèsè àmọ́ àgbọ̀ wípé tí ìyẹn yìí wá ń ba ènìyàn jọ yìí. ọjọ́ tó bá ń ṣe gbèsè àmọ́ àgbọ̀ so ìyẹn yìí wá pa ẹ̀dìyẹ fún àwọn ọmọ kó má bàa lè máa wò ta ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀rẹ̀ lọ́pọ̀ ọjọ́ tó bá ń ṣe tí ètò àpàdùn. kẹ́yìn wá pa kẹ́yìn wá pa ènìyàn fihàn pípé kí ọmọ abàjẹ́ ta ṣé ṣé ẹ̀ṣẹ̀ wá ń bẹ̀ wọ́n ní ọjọ́ tó bá ń ṣe àwọn tí wọ́n máa ń ṣe ọdún so wọ́n ní yọ́dá máa ń ṣe ìyá ìwọ̀n fẹ́ kí yàn jáde táwa tó dáa ìfẹ́ kọjá ní tó dáa mo fẹ́ pàápàá díẹ̀ kọ́ wọ́n bá wọn lọ ta wọ́n bá lọ sí ránù ṣe tí àyẹ̀ ṣe dàbí ọ̀dà etí àyẹ̀ ṣe ọ̀dà tó wáyé pa nìyẹn kó kí yàn má fi lọ darapọ̀ mọ́ àwọn onírà nù ní ètò ìpọ́pá bọ́dún wọn o ọ̀rọ̀ mọ̀ pàpọ̀ tó tọ̀ ìfẹ́ torí ẹ̀ máa pọ́n láti ẹ̀jẹ̀ nu lé ìlú kò sí tó burú àwọn ẹ̀rọ bá pàǹtó ní ọdún wọn ní ìranù ní ìyá yẹn sí ó ti yé ìranù ní ó sì torí ẹ̀ wọ́n ti àlefẹ́ kiri yàwó àlefẹ́ kiri yó àlefẹ́ kristẹn tọ́ba lẹ́kọ̀ọ́ àmì ìtọ́ta ni pé kò jìnnà sí máa fẹ́ wọn kọ́ bá kó bára rẹ ní ọ̀la àmọ́ islamically sí àlefẹ́ àbá àlefẹ́ àlefẹ́ tọ́ba lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ ibi tó ti kéré tó ń mójútó ìdọmọlúàbí lójú méjèèjì so àmọ́ tó bá sọ yẹn ó sì kí ni lásìkò tá a wà ìyẹn máa ń kábàámọ̀ ń o ẹ̀kọ́ yín báyìí ìyẹn máa ń kábàámọ̀ ká nílùú tó ti pé ìsìláàmù lọ́jọba nìkan bá dáa àmọ́ lùwà ikú ìsìláàmù lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ wọn lónìí àwọn ọmọ wọn wà láwọn sí kíni wọ́n ni òun kan ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tààrà òun kan náà so kọ́lọ̀ bá kọ́ sọ̀rọ̀ àmọ́ fẹ́ wọn o ní ìmọ̀ràn ní kìí ṣe ọ̀ràn yẹn o tọ́wá wọ̀ lọ fẹ́ wọ́n ló kù sí lọ́wọ́ àmọ́ ìmọ̀ràn pé àbúrò ti ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ òun la fi ní ká máa fẹ́ wọn kọ́lọ̀ ọ̀tá àlàálà. sọ́bìnrin náà lè fẹ́ wọn. asalaamualeykum ọjọ́ tí èèyàn bá bímọ so ó wá di ọjọ́ gbọmọ ẹni ẹ̀dẹ̀ lóru ó wá pa ẹnu àti màálù ṣé ó máa gba ládàá màálù yẹn náà wọ̀. tó bá jẹ́ pé ọmọ tó bí ọmọ ọkùnrin ni tí ọba àpapọ̀ pápákọ̀ méjì èwo ní agbo kan màálù kan lálọ́wọ́ obìnrin wa ló bí tó bá ti pàgò kan àbí ewúrẹ́ lọ́pọ̀ ẹ̀yọ̀ kan tó bá ka mọ̀ ìlú sí kò sí tó burú bẹ́ẹ̀. tó bá yẹ pé wọn lóyún yìí lọ́wọ́ apamọ́ ọmọ ọkùnrin ẹ̀ àwọn kan gbà wọlé nínú àwọn àpá àwọn abáṣe kínní. wọ́n gbà pé ṣáàtù náà mọ̀lú náà máa ń jẹ́ bẹ́ẹ̀. àmọ́ ìtọ́ hàn jù tó dẹ̀ dáa jù ni pé àpò lọ́ọ̀pá tó bá méjì tó pa mọ̀lú sí torí àwọn èèyàn rẹ̀ ọ̀pọ̀ àpò méjì fọlọ́ ọ̀ á dáwọn dùdùkúlẹ̀ torí àwọn tó fẹ́ fún lóúnjẹ bí ìgbà tọrọ rẹ̀ já sí. ó ti yé. aleykum salaam. ọ̀ya. Thank you ìbejì wọ́n ní tẹ́lẹ̀ bá bí ìbejì wọ́n ní wọ́n wá ń sẹ́wà ìbejì wọ́n ní kọ́ wọ́n ṣe é fún yàn yẹn ń jẹ ìbejì wọ́n ní sọ́dá inú ẹ̀sìn wa kọ̀dá bàtẹ́yìn òun mọ́wà wà látọ̀run wọ́n sì mọ́ wá ṣe ẹ̀wà fún yàn ìkan nínú àwọn tí a fi ń ṣẹ̀kọ́ sọ́lọ̀ ọ̀hún ni torí kí wọ́n gbà ẹ̀wà yẹn táwọn bá ṣe é lára tó sa àwọn ní kí wọ́n ṣe tí ó jẹ́ kí ìbejì orí bó ṣe yẹ kó rí ẹ̀gbọ́ ìbejì ó lè yè yóò lè sẹ̀mí dáadáa ìgbàgbọ́ ìbára bẹ̀rẹ̀ nù torí ẹ̀bọ ni kí wọ́n pẹ́ ẹ̀bọ ni kọlọkọsọ wa bẹ́ẹ̀ wọ́n máa ṣe wọ́n máa jẹ o wọ́n máa jẹ bọ́ tọ́ ọlọ́run ó forí jẹ tó ti jẹ́ lẹ́lẹ́ àmọ́ tó bá ṣe o mọ́jẹ́wà àbẹ́jì o wọ́n á ní inú kọ́ òun kú ẹbọ jẹnu o kọ́lọ̀ kọ́ mọ́sá sọ wọn bẹ̀ wọ́n là ọ̀tá àdáadáa. náà. ó ní wípé ṣọ́ọ̀bù ọyàn ní kéèyàn pa ẹ̀wọ̀n méjì láti gbé ọmọkùnrin ṣọ́ọ̀bù yẹn tí ó bá ní ìka papọ̀ ọ̀ràn èèyàn ní ìjọba yẹn ní kápá ó ti di nítorí ní kápá nìyẹn yọ pẹ̀yọ kan tí wọ́n ní kápá. naam. ìbéèrè tèmi ni pé àwọn tó máa ń se oúnjẹ àbọ̀ mẹ́ta yẹn tó bá ti wá báyọ̀ ṣé èèyàn lè jẹ àbí èèyàn lè jẹ òjò yẹn kó wá títí láti mẹ́ta. ọlọ́wọ́n tí wọ́n darí hajj tí wọ́n ń ṣe àjọ̀dún hajj tí wọ́n máa ń pè ní àjọyọ̀ àjọyọ̀ tó máa ń lé kíni wọ́n máa ń pè ní àjọyọ̀ tó máa kó jẹ wọ́n ní sá lè jẹ́ a jẹ́ torí pé pátipáti àti ranu ni wọ́n ti kíni ni wọ́n ń ṣe wọ́n tún máa ń lọ kí special juma ìranu nìyí hù náà abẹ́rẹ́ kí wọ́n gíláàsì yín lé wọn padà sọ́yà ti máa bọ̀ lọ́wọ́ bí wọ́n para ẹ̀rọ lọ kí n bò mí. so ọ̀dà o nínú ẹ̀sìn o ẹni wà dárí ájì kìkì sọ́ṣà jìmọ̀ àwọn yẹn ń ṣe ra wọn gan. tó bá dé ní jìmọ̀ kọ̀ọ̀la tó bá wọn lè lè declaration kan kọ̀ á níwájú jìmọ̀ jọ yẹn tó lọ́wọ́ kí sọ́ṣà jìmọ̀ yóò wá sọ di next jìmọ̀ kí wọ́n lè rí declaration wọn sí evidence rárẹ̀. ọ̀rà kọ́lọ́kọ́ mọ́sá tọ́rọ̀ yẹn wá sí special gym ọ̀kọ̀dẹ̀ sí tọ́jọ́ mọ́ àjọyọ̀ tó máa fún ní ip rẹ̀ mọ́sẹ̀kẹ́ ni má da wọn lóhùn o ìrọ̀lù ẹ̀sìn ni wọ́n lọ sí ọ̀yẹ kí ìrún a kí wọ́n mọ́jú àjọyọ̀ kí mi mú tèmi kí wọ́n náà mú ọ̀dàbà ara kọ́kà láàrin wọn lájọyọ̀ ni láàrin bá darí ájì gbogbo wọn ọlọ́run sá sọ abẹ́ o ọlọ́kọ̀ sọ abẹ́ o ìmọ̀ọ́mù máa ń tọ́yẹ kó yẹ o ṣe owó mú wa wéṣì owó wọ́n máa ń kí ni wọ́n máa wéṣì owó bí tọ́yẹ kí wọ́n náwó sí wọn ní náwó sí ẹlòmíì tó máa yáwó sàjọyọ̀ yẹn ni o yóò yáwó yóò tó jẹ gbèsè ọba ti rí san ẹfẹ̀rẹ̀ ọlọ́run lókè o so tí ọba ti rí san ẹni pé gbèsè ọmọ wọn káàkiri ni pé owó ló ń sàjọyọ ní o ọ̀sán o kọ́lọ́kọ́sọ́ wọn rẹ̀ ọlọ́ọ̀tà ọ̀làlà náà. ọlọ́run ò ní gbà kiri ọtọ kírun sí mùsùlùmí la àbójẹ lọ kírun mọ kíláàsì kò tí kò ń kírísítẹ́nì rẹ wọn ní sọ́wọ́ wọn gba ìjọsìn ọlọ́run ò torí pé ìjẹ́ mùsùlùmí tí ó mú kọ́lọ́hún fi gbà kò ní kò jẹ́ mùsùlùmí yẹn síwájú ọlọ́ọ̀tà làárà. bẹ́ẹ̀ni tó ra ẹran tó bímọ ọmọkùnrin ó wà ra ẹran bí ẹran ẹran kan lágbé ìtò ẹ̀ka tó yóò yọ ọba sọ̀rọ̀ pé ẹran méjì lọ́mọ wàá ní kápá láti ra ìdí ẹran àkọ́kọ́ tó ra ẹ̀ ó wá ra bẹ́ẹ̀ ọkàn tó tó ọkọ ẹ̀ ó rà á wò ṣé ó lọ bẹ́ẹ̀. ẹ ọlọ àwọkọdà tó ọlọ àwọkọdà gẹni ọyọ kọjú ọbára wọn mu sọrọ àmọkọ bá pa ó ti pẹrẹ méjì náà nù nínú ẹsùn wọn là tà lára àmọkọ wọn jẹ pé ń dọgbọn o kọ wọn pé ń dọgbọn o so yọrọ yìí ọ̀yà kọ́wọ́ jẹ́ pé ń dọ́gbọ́n o ẹ̀ẹ́dẹ́wà ni pé yóò àtúnlọ máa ni oníjẹ́ kó lè pa tọ́ ẹ̀kọ́ pa kọ́dà tó náà. lábẹ́ ìbéèrè ìmọ̀ ìjọ ẹjọ́ ìrọ̀bìnrin ẹjọ́. wọ́n lẹ́ni tí ò lọ́wọ́ tó fi pa súná àmọ́ wà lọ́dún kan tí wọ́n á lọ ọdún méjì wọ́n á fẹ́ pa súná yẹn wọ́n ní sọ lè ṣe bẹ́ẹ̀ kò sẹ́rìn dàrẹ́ẹ̀tì tó ní kọ́ máa lọ lára àbí tó bá ti kọ́kọ́ lówó padà tó pa lẹ́yìn ọdún kan àmọ́ tó bá sí àrùn kàkọ́ bá lọ́wọ́ rẹ̀ torí pé kò lówó ni. ìbéèrè mi ni pé ìbálò òkúkú àwọn fámílì ọmọ òkútù nǹkan gbọ́ àgbọ̀yé ni mo ṣá wá ní àwọn kẹ́kọ̀ọ́ bí òfin ní súnà yìí àwọn tó kù kúrò àgbọn wọn bá gbòyìn kúkú náà sáà pé pé àwọn fẹ́ bẹ́ẹ̀ pàtó máa gbé òkú náà obìnrin àwọn ọkùnrin tó sọ̀rọ̀ kúrò àgbẹ̀ wọn tó fèèjì bẹ́ẹ̀. òun lẹ́kọ̀ọ́ sí kẹ́rin wọ́n ní ọ̀fẹ́ pin ní ọkùn ní súnà yìí. ogún yẹn àbí. ẹ ogún yẹn so bàtà máa pín káàpin àbá àtàpé kan pín òkè òjá àbá náà sọ pé ọgbàgbọ́ yìí kọ́dà fi nǹkan méjì méjì ta fún àwọn ọkùnrin bàtà àbá àdọ́tàn àwọn obìnrin kọ́ ṣe ìpínlẹ̀ dáwà lálẹ́ yẹn àdúgbò àwọn àtọ́kùn yẹn pín. wọ́n náà wọ́n ní àdúgbò tó kún yẹn pín. àwọn obìnrin yẹn dáwà lálẹ́. ẹ bẹ́ẹ̀ ni pé àdúgbò ni àwọn obìnrin.

wọ́n máa ń pè ní èdè igi ni èdè igi ọ̀pọ̀lọpọ̀ èdè igi àwọn gidi àbáwọn lọ́kàrẹ̀ láyé kó tó kú ọ àpèsọ́nà rẹ̀ ìyẹn lọ pé àwọn ìyàwó tó fẹ́ kalẹ̀ kó tó kú ọ̀nà òbí pin eléyìí aburú ńlá ni kéèyàn ṣe bẹ́ẹ̀ ìwọ ẹ̀ṣẹ̀ dẹ́ni ìwà ẹ̀ṣẹ̀ ni kọ́dà ó lè pín ìyàwó náà ọ̀dà ní ojú náà sí àmọ́ kọ́ọ̀rọ̀ àwa mùsùlùmí lónìí àníkàkún pẹ̀lú ẹ̀ ó wá ní ẹni tó ṣe pé ara àwọn tó bá gbọ́yé nu wọn tó wá ní kó yá àwọn pin nípe súnà bẹ́ẹ̀ sì ṣe pé wá wọ́n á pin tán fún wọn àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n bá yarí pé àwọn ọ̀gbà o àwọn sì ra gba nǹkan yẹn ọ̀kan tí àwọn àbúrò àwọn gba méjì ìtọ́jú ọkùnrin wọ́n ní sẹ́rù báyẹn sáwọn àwọn ọmọ yòókù lè gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ káwọn náà yarí kí wọ́n lè kíni kí wọ́n yarí kí wọ́n jọ fà á ẹ má gba ìjọba bá wọn dá sí bí ìjọba wọn dá sí wọ́n lè kó lọ ṣẹ̀dá kọ̀ọ̀dù ṣẹ̀dá kọ̀ọ̀dù wá ní kí wọ́n wí ni lọ́wọ́n á rí pé wọn àwọn wí ni èwo ọkọ dákẹ́rẹ́ tó dáhùn náà lẹ́nu bẹ́ẹ̀ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ wọ́n ọkọ sọ̀rọ̀ wọ́n yarí tọ́lá rí pàwọ̀ ọ̀rọ̀ gbọ́dá sí i tọ́kọ̀ làwọn fẹ́ pin mẹ́sì fẹ́ pin tọ́ tí inú wọn bá tí agbára wọn bá gbé kọ́mọ́gbà lágbára wọn bá gbé wíwá wọn bá ń sẹ́yìn bá kú yàgùjà fún yín ǹjẹ́ nígbà nù ẹ̀ mi dẹ̀ yọ̀ǹda rẹ̀ fún yín lágbára wọn bá gbé kọ́mọ́gbà lágbára wọn bá gbé kọ́mọ́gbà pẹ̀tọ́lọ́ba ni wọ́n fún wọn so ọlọ́run ti di kí wọ́n sì gbìyànjú agbára wọn bí agbára wọn sì mọ amẹ́pìlẹ̀ ni wọ́n kọ́ dúró sí yẹ kí wọ́n dúró kọ́lọ́mbà kí ó ṣàfọyín fún ẹnìkọ̀ọ̀kan o ọlọ́ta ara rẹ. lábẹ́ ìbéèrè yẹn tó lọ hajj. lábẹ́ ìbéèrè tí ó sìn alákòólé pé nígbà pé ń wá ní ìgbọ̀nà nítorí pé àti ní ìṣe àwọn kéèkó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mẹkáníìsì tó kú ó kọ́ka rẹ̀ sínú wíìlì wípé kí wọ́n pín ogún òun nílànà ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá ti kéèsì ẹ̀ lọ sílé ẹjọ́ tí wọ́n bá ti lọ sí first quarter instance judgment ìyẹn máa dá ẹjọ́ ẹ̀ wípé tó fi ẹ̀ sọ pé wọ́n fi ń lànà ìṣeré àyè òní kí wọ́n padà kí wọ́n rọ̀ pé tí wọ́n bá ti lọ sí appellate court náà ètò náà máa sọ nìyẹn àmọ́ tó fi wọ́n sọ kankan ìdílé yẹn wá sọ ní pé bí wọ́n bá ti lè sí i ìyẹn ni pé ẹ ti ọ̀ìdí ẹ̀ ọ̀rẹ́ bá múlẹ̀ jù dáhùn fún ọ̀dà ní òkú fẹ́ẹ́ ní ti bàbá tó kó ti lọ sọ pé kán tún ogún òun náà nàìjíríà àbí ìlànà bí islam ṣe fi kalẹ̀ ṣọ́ àbùsí rẹ̀ kalẹ̀ yẹn wípé ọ̀rọ̀ yẹn ni wọ́n padà sọ fún wọn wọ́n lè gbẹ́jọ́ ẹ̀ dé tó bá lọ bẹ́ẹ̀ nínú fún ẹ̀sọ́ kalẹ̀ òní ìlú wọn padà jẹ́ kí ẹ̀ máa rọ àwọn yẹn wípé tí wàá tẹ̀lé sọ kankan ẹkún ogún ní bí ìtàn rẹ̀ dà kí ó kọ̀ sọ yẹn kalẹ̀ fún ẹ̀ máa lọ sí. lábàlá ọ̀fẹ́. ẹ̀ lábẹ́ ìbéèrè ìfẹ́ bèrè pé yẹ́sí ọ̀rọ̀ yẹn tó wá ní kí a pín ọ̀pẹ nísìn ilé tàbá fi sí ilẹ̀ ká yóò ju mẹ́ta lọ ọmọ ló pọ̀ ni àwọn àgbà wọn ti dàgbà wọn kéèké wọn fẹ́ lọ ṣùgbọ́n pé káfẹ́ ká máa gba owó yẹn káwọn fi finance ẹni tó ṣe àwọn tí ó kù lẹ́yìn ọkì bí òṣè kúrú láti pè ìwòkú wọn lábẹ́. ẹ bá ti gba báyìí láti máa tọrọ ìbá yìí. ìlàkàlà ọ̀ka yìí ìmọ̀ràn fún wa pa pé gbogbo àwọn tá a lógún àbáwọ̀ tó dì í ní náà tẹ́lẹ̀ bóyá ọ̀sẹ̀ ní slippers àti látà náà ni ó sì ti bímọ kalẹ̀ ìyẹn náà ogún náà ní dáwà kú ó ti yẹ ọlọ́wọ́n ní sọ́bẹ̀ fún wa àmọ́ ogún náà ni àwọn lè já sí bá tẹ́wàá sí nǹkan mìíràn lẹ̀ inú yìí wọn náà wọ́n náà ṣe sọ̀rọ̀ kalẹ̀ kó tó kú sọ́bà wọn tí ó jẹ lẹ́yìn àfikọ́wọ́ kalẹ̀ pé ẹ pin nílànà sẹ̀ríà kò sẹ́ni tí máa dájọ́ kú o kò sẹ́ni wọ́n lé gírin wọn kọ́ra ẹni ó ti ẹni ẹni kan wọn ló ti lọ wá tiwọn ti ń jò ní ọba tó ní à ah, àwọn tó tọrọ kó wọn tó lórí ẹsìn ìdá kọlu ẹni wọn ní ká ní ó tún lórí òun náà bẹ kú ó dà ti lọ wá tiwọn tó ní gbádùn ayé ó ti yẹ ní sìnkú gbádùn ayé ayé ò ti sùn ẹni mi ò ní ti lò ní ẹjú náà ẹ ti lọ ayé ò ti gíní yóò ti sùn pé kémi náà tiẹ̀ máa lọ tó gẹ́ẹ́ tọ ọlọmọkọrọ yìí yóò sí wa o ìnira ní jẹba o ìnira ní segin ni ní jẹba àwọn ẹni tí máa ń gba àdókò níbẹ̀ lọ o ẹ bá sọ̀rọ̀ gbólẹ́gbẹ̀lẹ́ ní a kọ́ yọ ọmọ ọ ti yẹ ikú wọ ẹ igbó ọdún kan ni ọ ọlọkọsọ wa ni o alẹ́ wa kan lọ́dọ̀ wa mi o ó ti gbọ́dọ̀ ayé tí o ẹ bá sọ̀rọ̀ pé a sọ́wọ́ wọn kókó ẹ ó ti gbé náà ti ń sọ́wọ́ ọmọ kékeré kan tí ó gbé òun tó nílò ọmọ kékeré kan àá bàbá torí ẹ àlàáfíà àti ìgbádùn ayé ló débẹ̀ o kọ́lọ́ kó ṣe àlàáfíà gidi fún wa kó lè ṣe ìgbádùn ayé tí ó ṣe dédé ti súnà ẹ̀sìn fún wa. kọ́mọ̀jà yé ó lè mọ́ ọjọ́ ìkẹ́ àmọ́ ọ̀rọ̀rùn lójú méjèèjì jù báwọn lọ. náà káwọn ẹ̀kọ́ balẹ̀ ká tó ká sọ lẹ́nu pàápàá jùlọ ìwọ́ tó ni tó bá ní ya wọ́n ní pẹ́ ni mí ní sọ tó sì lé dúkìá àwọn gan ni tí wọ́n náà wọn lágbára jù ọ̀rìn bí bí ojú ọba ṣe lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ yọ̀ ṣe lọ́dọ̀ àwọn tọ́jú fámìlì kó bá wíì kánà máa yọ̀rọ̀ bọ̀ wá ń bọ́ wọn fẹ́ gbà níbẹ̀ àbúrò mi ló nínà ẹ̀gbọ́n mi ló nínà torí ẹ̀ tọ́wọ́ fẹ́ dẹ̀ ìyá rẹ̀ rú tètè ya kọ́kalẹ̀ kọ́yà kó ṣe wíìlì ni àbí kọ́ máa sọ gbogbo ayé wọn gbọ́ kí báyìí mo ti fẹ́ kẹ́ gbógun mi o àwọn yẹn náà jẹ́ lẹ́rìí jọ́ tọ́ bá di tọ́ba sẹlẹ̀ èyí tó ti wá dáa jù ní kọ́sẹ́kẹ́ ní ìfẹ́ká kọ́ wọ́n ní gbẹ́jọ́ àwọn yẹn ń sún ẹnìkan tí ó ní inú ìyá àgbà rẹ̀ tọ́lá kọ́ ni ọba sún kọ́sẹ́kẹ́ ni àgbà rẹ̀ tọ́lá ni ó sì lọ fi iṣẹ́ darí ó sì sùn ó di ẹ̀jọ́ kejì àbá ni o ó kéwú dáadáa ó lọ fi iṣẹ́ darí ó lọ fi kọ́ àyàn kéwú darí ọjọ́ sùn gbàdé ọjọ́ sùn gbàdé ọjọ́ kejì báyìí kọ́ dìde mọ́ mo sì bá bẹ́ẹ̀ lọ́nà tala wọn hàn wípé wọn sùn bẹ́ẹ̀ ni à tókùrọ̀ lálàáfíà kò túmọ̀ náà torí ẹ máa ń sọ kalẹ̀ káwọn yẹn máa gbọ́ o àbí kọ́kọ́ kalẹ̀ o olùkọ́ rò pé pé ó di ọgbọ̀n ọdún kọ́mọ́ di oṣù kan o ọlọ́mọsílẹ̀ fún wa o torí ẹ̀jọ́ torí tọ́lọ́hùn torí pé tẹ́yẹ̀ bá kú tán náà tí wọn náà ti mọ̀ pé ó lè dá wà láàlẹ́ olùkọ́ lè jẹ́ àjà o kí wọn náà sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́kọ́ mọ́tà sí nírọ̀rùn fún èmi àti yín sòdẹ́ wọ́n ní taba kúbẹ̀ tẹ́ ẹ bá sọ kalẹ̀ wọ́n ní kò sí kọ́ọ̀tà máa gbédé nínú àwọn akọ́tọ̀ lẹ́sẹ̀ lẹ̀ nílùú wa yìí wọ́n ní tí òkú bá sọ kalẹ̀ yẹn ni wọ́n fi pin kò sẹ́ni tí ó rí ibi sí kankan bẹ́ẹ̀ torí wọ́n túnbọ̀ kọ́ọ̀tà bá sọ yẹ kò ní jẹ́ wàhálà ọmọ sẹlẹ̀ kankan lọ́jù sọ kò lè gbalada o tọ́ba bẹ́ẹ̀ kọ́ sẹ́ni kàmá ní àá màmá wa sẹ́yìn wọ́n bẹ́ẹ̀ kúrìsì náà sáré sọ pé kí wọ́n pé kò yín báyìí sẹ́yìn bẹ́ẹ̀ lọ ni àmì lọ bí tọrọ kí n lọ nísìn àmọ́ yé ti kalẹ̀ ó ti yé ikú ọ̀dájọ́ àrùn òdòṣù ó ti yé sọ́kalẹ̀ o torí ẹ̀ ọlọ́run jẹ́ kí dáadọ́rọ̀ ṣe kọ́kànlẹ̀ sọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wa. wọ́n á béèrè pé wọ́n ní sọ̀rọ̀ yẹn ni kí wọ́n pín ogún yẹn ni àbí kí sọ̀rọ̀ yẹn bóyá nítorí pé wọ́n ní pé tí àwọn abikalẹ̀ kò tó àwọn pín bóyá lẹ́ka ni àbá ní àbí méjì sáwọn ọmọ tá a bá àgírí ara wa tí ìgbẹ́ nìkan bínú àbẹ́jẹ nìkan nípa sáàlì àgírí ipe ẹ máa fi tán àbúrò wa lọ́nà tó bá dàgbà kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀tọ́ yín ni ẹ̀yin lẹ́gbẹ́ kalẹ̀ tí wọ́n bá ti jẹ́ nìyẹn kan nípa àkọ́yé báyìí ẹni kálukú yọrù sí ẹtọ́ yín ni ẹ̀yin ni àmọ́tá nìkan bá nú ẹ̀yin mẹ́wàá ẹnìkan bá takú pé a àfikẹ́ pin ìyìn gbà àfikẹ́ pin a wọ́n máa fi tọ́ àmọ́tá àmọ́tá ìyìn gbà àfikẹ́ pin tọ́ ẹ̀ pin náà lò ẹ̀yin ó kúta wá gbẹ̀kọ̀tọ̀ sí ilé ìwà dájọ́ kẹ́mọ́ fi tọ́ ẹ̀ tẹ́lẹ̀ fi tọ́ mo rò pé báwọn wọ́n tààlà àlà fẹ́ béèrè ẹni tó lọ hajj ẹjọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá lọ hajj ni wọ́n máa ṣe yín ṣé eyín yẹn tó bá tó bá ti ara jẹ́ pé ẹni yẹn bá kó láyé ṣé wọ́n máa ṣín pẹ̀lú eyín yẹn ni àbí báwo àti ẹlẹ́kejì ni pé ṣé mùsùlùmí lè ó lè gbégbá ibò pé ó fẹ́ ó fẹ́ jẹ̀bi gọ́fúnà ọ̀sán fúnà dà ní àwọn ipò kan tí ó bá múnú islam ọjọ́ pé à ń jẹ òun náà lórí à ń jẹ àwọn mùsùlùmí ìyá ń jẹ òun náà òun náà níbi ọwọ́ torí ẹ mùsùlùmí lè jẹ pírẹsidẹ́ǹtì ó lè jẹ gọ́vnà ó lè jẹ chairman àbáfẹsẹ̀ bíi ti nàìjíríà yìí o ọ kò sí lójú méjèèjì ọ yàtara rẹ ó tún yàtara rẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ o ẹ̀sẹ̀ gbogbo àwọn mùsùlùmí ọlọ́run yóò bú sẹ́rí so bí láàrin ẹ̀sẹ̀ jẹ́ nù. wọ́n ní àwọn èèyàn ń lọ sí àjì wọ́n máa kan yín sọ́dà ìranù ni kákan yín yẹn ìyanu ni sìnkàn kánú ẹ̀ lójú kíni lọ tọ́jú ìranù lọ èyí sì ń sábà máa yọ̀yàn kó lágbo ẹni tí ó ṣe iṣẹ́ ìjọsìn fún ọlọ́run ọba ìyẹn ni pé ìjọsìn á jí tiẹ̀ ṣe torí pé kárí mi ní máa ní túmọ̀ rẹ̀ kárí mi náà lọ sí hajj ìwọ mẹ́ta tó dé tọ́lọ́ máa pè lárajá àrájá láì sí kọ́kọ́ bẹ́ẹ̀ ìwọ náà o lè fẹ́ bá ìjọsìn rẹ jẹ́ o ti rẹ́ kó o ti ṣe ìjọsìn yẹn tán kó o ti rẹ́ kó o ń pè lárají àwọn kárí kó o tó lọ lọ ti láàrin àgbẹ̀ àrájí lọ́kàn ti dé o ti bàjọ́sìn yẹn jẹ́ ọ̀gá ló ti ṣe tẹ́kọ́ tó di pé ọba fẹ́ kó máa gbà ara dì ìyẹn ní kò ní dáa ni ó lè má bàjọ́ sì yẹn jẹ́ torí pé o ti parí sẹ́yìn kó tó ṣe kíni kò tó láníyàn rẹ̀ sọ̀rọ̀ torí àwọn súnà lónìí náà aláàtò ní ọmọ àgbẹ̀rẹ̀ alárajì kìlómítà ju súnà lónìí tó ní ọmọ àgbẹ̀rẹ̀ alárajì èyí tẹ́ tó jẹ́ súnà lẹ́yìn tó máa pẹ̀ ní aláàjì ẹgbẹ́ apá láàrin ẹ̀yìn ní súnà mẹ́kùnrin ayé bẹ́ ẹ̀yìn tẹ́lẹ̀ gbàgbọ́ yìí ẹ máa pẹ̀ nìkan alárajì òun náà tó máa dáhùn aláàjì tọ́ba ti gbọ́ súnà yìí adáwùjá wa pọ̀ dànù àyàmọ́ ẹ pé ó ti ń jára jìyàn kó tó gbọ́ súnà yìí ó ti ń jára jìyàn kó tó ṣe kíni kó tó gbọ́ súnà yìí àyàfi tọ́ba jẹ́ yẹn bẹ́ẹ̀ so ló ti di okọ̀ rẹ̀ tẹ́lẹ̀ fún wọn fẹ́ rí akóòlè rí rẹ̀ mọ́ so àmọ́ nípa àwọn ti gbàgbọ́ yìí sákòtò di pé ọ̀ jára jì ó ti gbàgbọ́ yìí sákòtò di pé ọlọ́mọ́ká so wọ́n ti máa nọ pé alájà àgbẹ̀rẹ̀ ọ̀tún máa gbẹ̀rẹ̀ alájì tàbí ìbọ̀lá ń kọ́ sínú ẹ̀ ẹ̀jọ́ seriously so ọ̀dà kẹ́ jìnnà sí so

ó ti yẹ wọ́n mọ̀ pé abẹ́yà bíi twenty thousand jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ ọlọ́kọ̀ọ́sọ wa bẹ̀ ọ́ allah ta'ala naam ẹ gba báyìí. ẹ náà fún mi la kárí. náà lábẹ́ pẹ́sẹ̀ ẹ̀ èèyàn kan ṣe pàtura fún bóyá ọmọ kan kò ṣàwọn lọ sí àjù pé tó bá lọ sí àjù kó ìṣọ́ àlàkó pé kó má ṣe ẹ̀yìn o ní wọn ṣàwọn ṣe àwọn àmì àbọ̀yé díẹ̀ tó tún pe wọn ẹ̀ má gbàgbé má ṣe yín rẹ̀ má bàtẹ́ ń dẹ̀rù ó ṣàwọn akọ́ṣà ṣe àjẹ́ wa dé bàtà wa dé ọ̀yà ẹ̀yìn wọn bẹ̀rẹ̀ tó dẹ̀ ṣe yín wá tà fún abẹ́rẹ́ ó ní kí má ṣe yín pé kò dáa pé ṣẹ̀dá kan kò fara wọn kí ni ibùkún nínú ọ̀dọ̀ àwọn afásùnà wọn ní obìnrin lè ṣe pé gbọ́dọ̀ bẹ̀rẹ̀ gba kíyẹ́sì alẹ́ gbọ́ fúnra yẹn nìkan náà àwọn àgbà sọ̀rọ̀ náà tó àwọn ọ̀pàdà á ń dá àbáyọ̀ ní pé ìgbà tó ń mọ̀ dájú ẹ̀sìn tó ń sọ fún ẹni ìgbé lọ́wọ́ àṣìṣe bí ẹni tó kéwú jẹ ọ tó dẹ̀ nímọ̀ yìí ìṣọ́ àwọn òfẹ́ dárúkọ nínú gbọ́gbọ́n àìpọ̀ bá yìí de explain yẹ wọ́n ní fún obìnrin o kò ń ṣe ìwọ̀ púpọ̀ tó ọ̀rẹ́ máa ń pé àbáyọ̀ ọ̀pàdà wọ́n ti pé tí òun ti kọjá bàbá ìwọ́n ti tó dẹ̀ gbọ́ lóbi dájọ́ sálẹ̀ ọlọ́run sọ yẹn lẹ́sàn-án àwọn nípa pé obìnrin tó bá yásí pé ní bẹnu àṣà wọn pé wọ́n fi ń sẹ̀sọ́ ó ti yé wọ́n fi eyín sẹ̀sọ́ nínú àṣà wọn ó lè fi sẹ̀sọ́ àlẹ́sọ̀ tó lójú ọ̀bẹ lónìí náà nígbà tó pé tí obìnrin bá kó ẹ̀gbà sí ọwọ́ àti rọ́bà aṣọ rọ́bà nílẹ̀ kan pé wọ́n máa ń fi rọ́bà sẹ̀sọ́ nínú àṣà wa bóbìnrin obìnrin lè ṣe kí ni ìdájọ́ yẹn làbá yẹn fẹ́ dá ọwọ́ yàtọ̀ sílẹ̀ yìí ìdájọ́ fẹ́ fẹ́ pé obìnrin bàtà sọ lẹ́ẹ̀kan náà ní tóbìnrin bá lumú káná bá wọn lumú nù àṣà wọn dábí ń sẹ̀sọ obìnrin lè lu sùkárì yẹn náà pé eyín yẹn náà wọ́n máa ń ṣe yín bẹ̀ nínú àṣà wọn kò sí tó burú bẹ́ẹ̀ amẹ́lẹ́ ìsásà wa ni àbáwọ̀ sẹ́kẹ́ látàjì wípé àwọn mi sáájì kì í ṣe nàìjíríà nìkan ní sèyí ó ti yé àṣáájì ni wọn mọ bẹ wọn mọ káwọn alájì làwọn wọn mọ káwọn alájà làwọn dábì sẹnu kì í ṣe pé ẹsọ kan kankan ni wọn ní láti bẹ wọn bẹ wòye ṣẹṣẹ kó tó lè kó láàjì kó ṣe kó tó láàjì náà ó yẹ kó àtàwọn alájì ló tó wá sí ẹ gbọ́ tó wáyé pé àṣà ni wọn kàn fi sọ̀rọ̀ lásán ni kò ní lọ ájì kó tó dé kó tó wá sí yóò ti sí kó tó lọ ni kọlọ sábò kì í sí kọlọ síbẹ̀ yẹn yóò ti kó tó lọ ni torí ẹni tó fi mọ̀ kárájì lè yàn alájà ni torí alájì ni wọ́n fi ń se torí alájà ni wọ́n fi ń se é ọmọ abáṣẹ wọn jẹ́ mi kì í sọ̀rọ̀ fóbìnrin o abáyọ̀ ọ̀sẹ̀ lọ́hùn o ẹni tọ̀hún ló ṣe mistake ibi tí wọ́n bá gbéjà wẹ́rẹ̀ wọ̀ ibi tí wọ́n rò lọ òun náà tí wọ́n sọ bẹ́ẹ̀ ọtí ibi dání yàrá òde ọlọ́jọ́ sọ torí kí ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ àṣà wa ni ẹ̀sọ́ lásán náà fi ṣe ọ̀pọ̀ obìnrin náà ló ní lára náà ìlú wọn ta lórí ìdálò mi ń lò ó lé lọ́rẹ́ tààzà ó lé ní ó ní tó rẹ̀ tààzà ìdálò mi ń lò wọ́n àìjọ ìlú àlọ́ sí yẹn wọ́n dẹ̀ ló obìnrin tí ó da owó tóbi lọ́ra ọwọ́ àjọ náà lè fẹ́ra góòdì torí kó lè lọ lọ sí òde ló tún jẹ́ kẹrẹ́ rí báyìí lọ́dọ̀ ni wọn á lọ ṣe yín eléyìí àwọn aláàjì ni máa ń lò àwọn tó bá láàjì wọn socialize ẹni wọn lérí ni torí ẹ yóò ba sẹ́yájì rẹ̀ jẹ́ ni nọ́mà so torí pé wọ́n fi ṣe kárí mi ni àfààyàn ó rò lọ́bẹ̀ ni lòun fi sọ́bà hàn kì í ṣe ìdájọ́ ọ̀tọ̀ nìyẹn tí ẹ bá láǹfààní àti bàbá ẹ sákèésì ó ti yẹ ní mo ṣe bàbá náà ní ẹ̀kọ́ sákèésì kò sẹ́ni tí ó lè ṣe mistake ó ti yé kò sẹ́ni tí ó lè ṣe wọ́n èrò kan ni wọ́n rò tí wọ́n fi sọ̀rọ̀ yẹn ìdájọ́ mi ni wọ́n wò wọ́n wá wo tí ń bẹ lábẹ́ ilé ìlú méjèèjì tàbí sọ yẹn tó bá lè jẹ́ pálí ọ̀lẹ́lẹ́ nìyẹn náà yọ jìnnà sí torí pé tó lè gbìyàn sọnù yẹn yẹn ni pé yọ pàṣẹ ájì yẹn gbogbo almost mílíọ̀nù tọrọ náírà ájì yẹn ọ̀hún kan wéṣì ẹ̀ dànù. sẹ́gbọ́n yóò àyè ní sè. ọ̀ ọlọ́ọ̀tà àlà àdàmù sọ̀rọ̀ sọ́kùn làgàrà ní ìrọ̀lẹ́ nígbà tí nípa pé ó ṣe ọ̀rọ̀ ìwẹ̀ jùmọ̀ gbogbo àwọn àti mọ̀ pé ẹ̀rù ìjọ kejì dáadáa òru tọ́ọ̀sì alẹ́ tọ́ọ̀sì àti bọ́ torí àwọn lẹ́nu ṣéèkì kan pé a lè wẹ ìwẹ̀ jimọ̀ ní bàtẹ́ wà ní ìjọ kejì. Ni láti um, láti mọ́gúrì lọ sí sálẹ̀. a lè wẹ́ nígbà tọ́ọ̀sì. a lè wẹ́ lálẹ́ yẹn. ẹ lálẹ́ yẹn nígbà tó yẹ pé ah. òru òru tọ́ òru òru túmọ̀ la wà wà lóògùn túmọ̀ lè yẹn. bá sọ̀rọ̀ ẹni pé bàdà bàdà fájúrì ni a lè wẹ́. tó mọ́ bá sọ̀rọ̀ yẹn. ẹ ìsìn báyìí ló ṣe rí wọ́n fi ìdájọ́ mi àwọn pẹ̀lú bí irú ọ̀rọ̀ táwọn tán nísìn náà lọ́fẹ́ jẹ́ wọ́n ti wò pé bí ọjọ́ jimọ̀ ní ọjọ́ jimọ̀ ti bẹ̀rẹ̀ láti alẹ́ láwùjọ ìgbéró ni àti bẹ̀rẹ̀ mọ́ndé báyìí nínú ẹ̀sìn wa ìyẹn ni wọ́n rò gẹ́gẹ́ bí ìdájọ́ ẹ̀sìn so àmọ́ ọ̀rẹ́ sì kọ̀ọ̀kan àmọ́ ń dájọ́ rẹ̀ tó bá wà lábẹ́ ẹ̀rí yẹn ẹ̀ ń gbọ́ yí báyìí ọ̀rẹ́ sì kọ̀ọ̀kan àwọn máa ń sọ ọ̀pọ̀ tó bá wà lábẹ́ gíní lábẹ́ ẹ̀rí yẹn màmá nàbí máa sọ ànábì ní gúúsùlù yá ọmọ àlejòmọ́ á wà jébọn àlàkùnlé mọ̀tẹ́lìmí téèyàn bá rò dáadáa èèyàn sọ bàbá yẹn ti sọ lóòótọ́ torí ọ̀gá lọ́jọ́ jimá àmọ́ tí ìmọ̀ padà padà balẹ̀ wò ó àti ìrora àbá mi náà kà ìyẹn máa gẹ́sẹ̀ pé kèsì bẹ́ẹ̀ ìwé ọjọ́ jimá ànábì sọ ànábì ò ní òru jimá ọjọ́ ọjọ́ ọjọ́ náà nàbí yakọ goslo yahoo mẹ́lẹ̀ jọmọ́ a ìwẹ́ ọjọ́ jimá lànàbí sọ tábàlẹ̀ gbogbo àwọn sọ ábà náà lẹ́sìn máa ń wẹ̀wẹ̀ yẹ ọjọ́ yẹn náà máa ń wẹ̀wẹ̀ ewé látọ̀rù kalẹ̀ ẹ̀ gbọ́ yé sọ̀rọ̀ àbá yẹn wọ́n kà sí mistake ni bóyá gbogbo ara rẹ̀ kò sí mistake yẹn wọ́n á rò pé torí pé ọjọ́ kan náà ni wọ́n fi sọ̀rọ̀ tẹ́ bá lè láǹfààní àti gbogbo tó gbọ́ ẹnìkan náà wọn ni pé ọjọ́ jimá ni anabi pé gúúsù ìyá ni jimá anabi sọ ẹ ọ̀rọ̀ náà sọ yìí sheikh hussein rahimahullah wọn sọ nínú tíra àwọn wọn tí a mọ̀ sí sáré ògbólógbò mọ̀rọ́mí wọn sì àlàyé yìí ní ní àwọn náà sọ torí ẹni pé ni èyí tí èmi àti yín náà lè kó sí àti bí àmì yẹn máa ń dájọ́ ń tí kankan ní kejì so tẹ máa rú dàkejì ńgbà mi ẹ tètè mọ pé kíní yóò rí bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọbìnrin kì í sáwọn sọ abáko náà ṣe ń ṣe wọ́n ṣe ń ṣe lásọ yìí ẹ̀kejì tó wá ní pé tó bá tó wá béèrè pé tó bá tó wá béèrè pé àdìsí yẹn gẹ́gẹ́ wá ní kí wọ́n wo tó wà lábẹ́ rẹ̀ kọ́ńtẹ̀tì yẹn gẹ́gẹ́ wá ní pé ìyàwó mi àná bí dakọ̀ ìyàwó mi bẹ̀rẹ̀ dẹ̀ ní àní tu sí kíni àní tu sí ọ̀rọ̀ sọ pé àpọ̀ ìbáwọ̀ so wàllu ta'ala ba'ala sàmà rẹ̀ bẹ́ẹ̀ ni pé ní ìjọ́júmọ̀ náà fẹ́ fi pé ìjọ́júmọ̀ náà máa gba wọnú mọ́tò tó ní ṣe ráǹtù mọ́tò jà tó dábẹ́ mọ́tò báyìí tó ní ṣe kúbà yọ̀kọ́ wọ́n á wọlé wọnú mọ́tò tí tí di wọnú mọ́tò yẹn tí o gbọ́dọ̀ jókòó dà yìí yàtọ̀ ṣe náà pàtó kí wọ́n á wá sí dédé òun ló jẹ́ kó ọjọ́ èèyàn ọyàn náà fílà ni o òní jókòó dáa rẹ sí ọyàn náà fílà ọba dàkí náà fílà tán ọ àjòkò náà fílà méjì ọlọ tà á dáa náà. ọkọ jókòó lè báyìí wọn máa jókòó ẹsẹ wàá dìde ẹsẹ wàá yẹ náà fílà. ọlọ́run ọlọ́run nù kò sí lọ́jọ́. àwọn àlè bẹ́ẹ̀ ni pé àwọn aláàjì àtàwọn aláàjà tó máa ń lọ mẹ́ka ẹ̀ tó bá di tó máa ń ṣe sábàkà náìtì ṣé sábàkà náìtì yẹn tó. àjọyọ̀ náà ní sábàkà náìtì yẹn wọ́n fẹ̀ tó ń pa yẹn láró díẹ̀ ìlànà náà gbogbo ẹ̀ àwọn wàṣọ àyìndé ló dá yẹn lẹ̀ fún wàṣọ àyìndé so àti òbí sèré bídí àwọn kọ́lọ́kọ́sọ àmì náà béèrè tó ti fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ogún ni mo ti fẹ́ padà nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé tí ogún bá wà ní ẹ̀ téèyàn bá fi ìlànà lẹ́gbẹ̀ẹ́ bí ogún mi ní ìlànà sàríà wọ́n lẹ̀ ti pè tán bí àpèjúwe fún ajẹ́jẹ́ ẹbí tó yẹ pé márùn ni wọ́n ní fámìlì yẹn obìnrin kan ló wá wà láàrin ṣé kọ́tà pé lẹ́yìn tó bá ti di nílànà ṣàlẹ́ àti ṣàlẹ́ àti ìta káwọn ọkùnrin yẹn wá wò pé torí obìnrin kan ló wà láàrin wọ́n wá mú inú àwọn nǹkan tó tọ́ sáwọn wọ́n wá fún mi ṣé ṣàlẹ́ àbá ìgbà rẹ̀. wọ́n bọ̀ ọ̀nà ọ̀sàrà àpọ̀nì kò sí tó burú bẹ́ẹ̀ ti yẹ owó yẹn tó bá lọ lè fi ṣe ọ̀ bá kó o kó ti yẹ fún kẹ́kọ̀ọ́ fún pé torí kó yóò bẹ̀rẹ̀ ni èmi yẹn máa bulẹ̀ lé ọkọ rẹ ni kò ń lọ lábẹ́ ìbéèrè yẹn sà tó bá jẹ́ bí irú ọ̀dọ́ lẹni tó kú ó dẹ̀ ní àwọn ogun bíi mọ́tò àti ilé irú ogun yẹn báwo ló máa ṣe sà. Ah. ọ̀dọ́ àdéhùn ní ẹni bá jẹ́ mùsùlùmí tó bá ti kú wọn kọ ọmọ rẹ̀ náà ni. kọ́ ọmọ ọdún mẹ́jọ ah. àní tọ́mọ oṣù kan bá kú tó ti lógún lẹ́wọ́n lẹ́gẹ́ni àwọn àgbẹ̀ ọmọ oṣù kan ọmọ ńlógún ẹmọ rẹ àbí wọ́n sì gbà mẹ́ ọ̀dẹ̀ kọ́ àìwé dé ẹ̀tọ́ bá jẹ́ ẹ̀tọ́jọ́dọ̀ ọmọ oṣù kan bá kún òpin ogun rẹ̀ ó ti tọ́ bá ti lógún lẹ̀ so bí ṣe gbàmù ti pè kalẹ̀ nìyẹn. ìbéèrè tèmi ni pé àwọn yorùbá tó máa ń gbàdúrà wọn máa ń pé tí ọkùnrin bá ti wọlé àdúrà wà ti gbà nìyẹn àníyàn burúkú ni èrò burúkú ni so kí àwọn èèyàn jìnnà sí káwọn èèyàn ṣe kíni kí wọ́n jìnnà sí ìwé ẹsẹ̀ lẹ́ni. ìbéèrè tèmi ni wípé inú ẹ̀sìn wa ta ni ó ní àṣẹ lórí àwọn ọmọ nínú ìyàwó àti ọkọ especially bá ti di problem bá ti wà láàrin ọkọ àti ìyàwó kò sẹ́ni tó lásẹ̀ nínú ilé àtìgbà tí a wà nígbà àdẹ̀kùn àtìgbà tí a wà nígbà tí wàhálà wà nínú ilé kò sẹ́ni tó lásẹ̀ tó kọjá bàbá lọ ọlọ́ni àrùjálù kọ̀wàmúná alẹ́ nìsá ọlọ́ni àwọn ọkùnrin o àwọn la fi wọ́n ṣe control controller fún àwọn obìnrin wọ́n máa jọba lé wọn lérí nínú ilé wọn àtàwọn ọmọ òyìṣẹ́ ọlọ́wọ́n bá sọ náà ó ní kólókòrò àárín gbogbo yín pátápátá la dára jẹ wà kó lókun ma ṣe òòlón à ń lọ àyè ti gbogbo yín náà lábẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe da ẹran yín jẹ sí gbogbo yín la fi àwọn èèyàn sí yín lábẹ́ kẹ́ ẹ máa kọ̀ǹtró wọn gbogbo yín náà láwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe da ó ti yé ẹran yín yẹsì tọ ọ wá lọ pàtí wọn lọ wá kà pé ọkùnrin kọọkan ábìlì lọwọ rẹ bóòlù sì da ilé rẹ sí àtọmọ rẹ àtìyàwó rẹ àwọn tá à ń pè nílé nù ó lábìlì lọrọ ìyàwó lé ìyàwó lé náà bóòlù sì ṣe àwọn àwọn dúkìá ọkọ rẹ ó ti yé àtàwọn ọmọ rẹ ábìlì lọwọ rẹ kọ̀dá àbùsẹ̀ méjì bá pàdé ara wọn títà tó ṣe kéré títà tó máa ẹnìkan máa lékè àṣẹ ọkọ ọlọ́gbọ̀dọ̀ lékè ọkọ ló ní control ní gbogbo ọ̀nà torí pé òun gan ló tiẹ̀ lọ́mọ kì í ṣe obìnrin ní ó lọ́mọ torí àṣẹ ọmọ ni àṣẹ ọkọ lágbọ́dọ̀ tẹ̀lé o àbọ̀dọ̀ tẹ̀lé àkùsẹ̀ ìyàwó ọlọ́tàrà rẹ̀. tó ní láti pe ìyàwó ẹ̀ pé ó fi òrùka tí ọ̀rọ̀ wa wọ̀ wọ́n sí ẹ̀ máa lọ pé inú wọn lè láti lọ fún ẹ̀kọ́ àwọn ọmọ ìlú yóò kọ́ lè kọ́ àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ fún ọṣù ah, tó bá wù. tọ́ba jẹ́ ọ̀rọ̀ wà lórí yẹn tí ọkọ àti ìyàwó ọba sí papọ̀ mọ́ tí wọ́n ti kọ́ra wọn tọ́ba ọmọ yẹn ò tí ì tó ọmọ ọdún bíi méje ìyàwó ní ọmọ gbọ́mọ lọ ìyàwó ní ọmọ yẹn wọ́n lọ tọ́jú rẹ̀ kálọ̀ bá ti mú yàn lọ́wọ́ ni ọkọ ọmọ sanwó ọyọ̀ ti ń fún un ètò bá lóun fẹ́ gbà yọ ọmọ sanwó rẹ̀ fún káníkọ̀ bá mú yàn ní yọ ọmọ sanwó jẹ ọtí yé bí bá mú yàn yọ ọmọ sanwó yọ ọsùn máa sanwó àwọn owó fúdù àbí kì í ṣe fún yẹn ra fúdù fún wa yọ ọmọ sanwó gbogbo àwọn yẹn náà yọ ọsùn máa sanwó ké lórí ọyà tí mò ń fún yẹn yìí báyìí mo fẹ́ gbà so níwọ̀n bá wọn tí wọ́n sì ti agbára ọkọ̀ gbé tí ó sì ní kọjá àlà sẹ̀ríà sódìyẹ. So, lọ́wọ́ tó ti pọ́ ọmọdún méje kálọ́kùnrin ni wọ́n bèèrè lọ́dọ̀ ọkùnrin yẹn pé níbo lọ fẹ́ gbé sọ́dọ̀ ìyá rẹ̀ lọ fẹ́ gbé ní àbọ̀dọ̀ bàbá rẹ̀ kò túmọ̀ sí pé obìnrin yẹn ló làṣẹ o njẹ́ àwọn abẹ́rẹ́ náà wọ́n ṣẹlẹ̀ o ó ti yé ọ̀dọ́ rẹ̀ lọ́lọ́ gbé nù wọ́n kà ní kọ́ lọ gbé bẹ̀ ni kò túmọ̀ sí pé wà ní ọmọ yẹn mo fẹ́ kọ́ lọ lébi báyìí ọkọ náà mo fẹ́ kọ́ lọ lébi báyìí ah, ilé ìwé tọkọ ìtọ́jú ìpìlẹ̀ òun ló ní òun ló lè rí mójútó ọmọ yẹn lójú méjì jù nípìnlẹ̀ ọkùnrin ọ̀jáde lọ látàárọ̀ ọ̀dàlẹ́ kó tó wọlé kò ní máa ti ń ṣẹlẹ̀ mọ̀lùká gbọ́ yóò àwọn kò ní máa ti ń ṣẹlẹ̀ torí àwọn ọlọ́mọdún méje ni báyọ̀ ọkùnrin á béèrè pé bọ́lọ́ fẹ́ gbé sọ́dọ̀ yàrá ògbìn àbọ̀dọ̀ obìnrin àdọ́dọ̀ bàbá kálọ́mọdún obìnrin ni wọn ní béèrè bàbá máa mú lọ bá ti pọ́ ọmọdún méje yóò máa mú lọ lé wọn àbá mi náà sọ nǹkan mi lè rí ọdún yìí kò sí tó súnmọ́ jù nìyẹn táwọn àdìpọ̀ súnmọ́jú lè ta sọ yẹn bá kọ́mọdé méje yẹn bàbá òun ká ni ọ̀ká ni ó ti yé wọ́n bèrè gbogbo lọ́bẹ̀ gbé tó bá ní lọ́dọ̀ bàbá ni yọmọ lọ́dọ̀ ọmọ ni yọmọ lọ́dọ̀ ọmọ àmọ́ bàbá náà ló ní kọ̀ntró lérí àwọn ọmọ yẹn náà ìkan báyìí ló fẹ́ kọ́ wọn ó ti yé tó bá wá dé stéèjì kan bóyá wọ́n ẹ̀jẹ̀ torí pé ọmọ ti gbàlágà ó kún pé wẹ́ẹ́ afẹ́ tọ́wá kan mọ́ tọ́wá wa tó jásí pé ní ìyá yẹn ọ̀dà ó ti yẹ ká ní ìyá yẹn ọ̀dà kò lẹ́sìn kò ní kankan àbótí ẹlẹ́sìn ẹ̀sìn ni òṣètò bóyá bídíà ni ẹlẹ́sìn bídíà ni kò sẹ́ni tó ní kọ́ gbọ́dọ̀ rẹ o ẹ̀sìn a máa gbé lékè ẹ̀tọ́ ọ̀yá yẹn ìyá ọ̀pọ̀ mọ̀ yẹn lẹ́ẹ̀kan náà ó ti yé ẹ̀ gbọ́ bí wàá torí pé ẹ̀sìn lékè ẹ̀tọ́ ọmọ yẹn ẹ̀tọ́ ya yẹn ẹ̀tọ́ ya àẹ̀tọ́ àwọn ọmọ ló sì pàtàkì jù ní ìbẹ̀rẹ̀ wọn lè yàtọ̀ bá lẹ́sìn ni tó gbọ́ sínú yìí dáadáa ẹ̀hẹ́n ẹjọ́ wọn bá lọ òun wọn mọ̀ tọ́jú àwa lọ ìpìlẹ̀ nu àmọ́ báyìí kò bá ti lẹ́sìn báyà tó bá jẹ́ ọmọ ọdún kan ẹ̀dẹ́gẹ́ni ẹgbẹ́ arọ́wọ́ ẹ̀ wọ́n sọ ma báṣubáṣu so bí ẹ̀sìn sí gbé kalẹ̀ nìyẹn kọ́lá ọ̀hún tààlà àdàmù ẹgbẹ́ sí bẹ̀rẹ̀ ní ọ̀dà àwọn obìnrin lókè náà ẹgbẹ́ ó ti ṣe. tọ́ kọ́lọ́mọ́sá sọ̀rọ̀ alẹ́ nìyẹn kọ́lọ́mọ́sá gbàdúrà wa owó tó jẹ́ lọ́la kọ́lọ́mọ́sá fi rọ̀ wá lọ́rùn ọlọ́mọ dààmú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ fìtínà wa àwọn tí ó dààmú wa ọlọ́mọ dùnmọ̀ kan wa ọ̀là tóbi ọlọ́mọ bàálà dáadáa tí yẹn máa rí sí díẹ̀ sí ọlọ́jà máa rí sí gbogbo wa ọ̀là tóbi